Bluetooth mode. The Bluetooth device is connected successfully. Phone charge Nigeria's mothers, please come online. Come online, come online. If you are true a Nigerian mothers, come online. Join me online today. These people are shedding the innocent blood. Come online. Join me online, please. Hear the mothers cry. I can't sleep. I'm feeling hot. My heart is bleeding. I can't even explain what is happening to me right now because I'm a mother. I know how it is to have a pregnancy, to train the child to the age of becoming somebody in life. These are our futures. They are spoiling our futures. Please, you people come alive. This is not my color. Nigeria turns me to this. You know, I hate this color in my life. My color is white. But Nigerians turn me to this. You people should come online. Come online. Come online. Share this video as you are coming online. If you are a true Yoruba and the true mothers, please share this live. Share this my page. Share this live online. More mothers. All mothers. All mothers. We know that the blood runs in your vein, it shows that you are not an evil. You are not part of this evil governance we have in Nigeria. Please come online, come online, share my line, share this video, share video as you are coming online. I'm scared. I don't know what can come up. I don't know. Anybody can come for me. I don't care. This is Afefundara Adiyeye Osunbukola you people have known before. I don't care anything that might happen after this program. But I'm calling all the mothers online now. You people should come out. Come out, come out, come out. We need revenge we need justice for these people they can't just die like that please come online come online. come online share this video as you are coming online please this is not a joking i'm not joking i'm not just saying all the muslims that have been criticizing you wear hijab you wear this you wear that you guys should come online now if you are a true father that you want to eat the fruit of your labor. Come out. Come out. Bami, what for make you connect more I don't understand. Please, you guys should come online. Good afternoon, all Nigeria's mothers and fathers, all the true parents of Nigerians. Nigerians, please. Obojú wáyé ò wáyé ṣámálámálá. Obojú wáyé ò wáyé ṣámálámálá. Mo máa bójú ọ̀run òkùnkùn lóṣù bolẹ̀. Mo máa bójú ọ̀run òkùnkùn lóṣù bolẹ̀. Mo ní ẹ̀ẹ́rẹ́ yìí. Kí ni dé sí ìyá? ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. àwa má ṣe hù ọ̀rọ̀ láǹbẹ̀ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jira wọn lẹ́sẹ̀ nítorí lórí òkè òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù báráyé gbá. bàbá dáwọ̀ sókè wọ́n ti bá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n dé kúrú. All the good mothers, all the good mothers, you guys should come out. You guys to come out. they are killing our vision. I don't know. These people they kill, they might be the one to fight for your children tomorrow. They might be the one to help your, help your children tomorrow. Don't feel unconcerned. Tinubu and Sanwo-Olu and Buhari are killing us. Tinubu betrays us. Someone who betrays us with the love we showed him. Come out, please, all the good mothers. They are killing our future. Don't let us fold our arms. All the Yoruba leaders, where are you guys? Where are you? Where are you? What are you guys doing? Where are you guys? All the Yoruba leaders, you come out. Any ẹni ẹ ń pe ìbọn lójú Where are you guys? Have you died? Where are you? All the Yoruba's ancestors. You guys should rise up and fight for justice for this innocent blood they shed. yorùbá o ọmọ Oòduà o. àwa má ṣe wù ọ̀rọ̀ náà ń bẹ yorùbá ń ṣera wọn nítorí owó yorùbá ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n fẹ́ mi fáláre wọ́n gbá mi fẹ́lẹ́ bí wọ́n kò lè kó wájà wọ́n tún polówó wá mú ọgbọ́n tí wọ́n kọ́ ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá. iná ọlẹ́ Yorùbá rúrúrú bí òbí òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. bàbá dáwọ̀ sókè wá tún dáhùn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọ́n fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí awọ rẹ̀ ń kò rìṣà yìí o. Come online. Please come online. I want everybody to come online. Let everybody come online. Orí kìmà yìí foró títí kọ́ ogún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ ẹ jẹ́ ká kó lódùmarè kápọ̀ bá ní wáyé káyé wà lè lórí gbẹ̀yìn gbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́pẹ́ ìyá o. Ilẹ̀ ìyá tó gbà wá o. Guys, come online, all the good mothers, all the good presents, every generation one, you come online. Share this video. Share this video. I don't care anything anybody might have done for me, might do for me. I don't care. I don't care. You people should come out. Àtẹ ìta ọkọ tí a pè lẹ̀. gbogbo ẹni tó dalẹ̀ yorùbá ẹ máa bá ilẹ̀ lọ gbogbo ẹni tẹ́ dalẹ̀ yorùbá ta finú tan yín ta fìbò wá gbé yín wọlé tẹ́ wá sọra yín di kú tẹ́ ń pa wá ilé á dà yín ilé á mú yín ìkúnlẹ̀ abiyamọ á bá yín jà ẹ̀jẹ̀ tó ń jáde lára abiyamọ nínú labour room níjọ́ tá à ń bí tí èèyàn mọ̀ bóyá ayé àbọ̀rùn ló ń wà á Máa ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò, wọ́n gbẹ́ni káláre, wọ́n wọ́n kọlẹ̀ kó wájà wọ́n tún polówó wá fún un ọgbọ́n tí wọ́n kọ́ ló gbé wọn délé ọlá. kọ́mọ láì. àwọn tí wọ́n ti rí ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wálẹ̀ ni à ń fọwọ́ ti sẹ́yìn. ó mẹ́ta ká padà sóko ẹrú ká wà lọ́dọ̀ àwọn òyìnbó ju wàhálà tá à ń fèsì lọ these people are sucking our blood and they are feeling no concern. yóò Yorùbá bá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. wọ́n bá sókè wọ́n ti bá sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gbé burú àwọn bí àìpẹ́ lọ́sùn ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn kọ̀wọ́ lọ́wọ́ bí àbùkàn tí àwọ̀ rẹ̀ ń bòrìṣà nílẹ̀ o. Our Yoruba elders, where are you? Where are you guys? Gani Adams, níbo Sunday Igboho, níbo lẹ wọlé where are you guys that you say you want to fight for Yorùbá ẹlẹ́fẹ́ gbòdùdùwà sẹ́yìn tẹ́ ẹ̀ lè bo dáàbò bọ́mọ ìyá yín lẹ́fẹ́ dá Odùduwà gbà where are you guys. ilẹ̀ á mú yín gbogbo ọmọ Yorùbá tó dalẹ̀ wa ilẹ̀ á mú yín gbogbo ọmọ Odùduwà tó gbàbọ̀dẹ̀ fún wa ilẹ̀ á mú yín gbogbo ọmọ Odùduwà tó ń gbé orí ilẹ̀ Odùduwà tó ń gba ìbọ̀dẹ̀ fún wa ilẹ̀ á mú yín ohun tó bí yín apá yín ògúnlákà yín ọ̀ṣìmọ́lẹ̀ olómi ilé fẹ̀jẹ̀ wẹ̀ afẹ̀jẹ̀ yín wẹ̀ èṣù láàánú ògiri òkò á ṣe yín tọmọtẹbí tara aṣú ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayò á pọnmi síkùn yín ọba lu ayé kárábàmbí á ṣe gbogbo yín pa ẹ ní jèrè ọmọ gbogbo ọmọ Odùduwà tó dalẹ̀ Odùduwà ẹ ní jèrè gbogbo ọmọ Odùduwà tó dà wá ẹ ní jèrè gbogbo ọmọ Odùduwà tó torí owó àti jẹ àti mu tó dalẹ̀ Odùduwà ẹ ní jèrè tọmọtọmọ. tí wọ́n ti ní ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wájẹ́ ni à ń fọwọ́ ti sẹ́yìn o. yóò yorùbá yoyoyo bí iná alẹ́ gbogbo ẹkú abiyamọ ò ní lọ lásán you guys are going to pay for this. You are going to pay with your blood, Tinubu Amen, Tinubu mi ìbẹ̀rù ẹ̀, I don't care.

ó gbọ́jọ́ ọ̀la wa you guys are feeling no concern ẹni kò sí tó máa ṣe the soldier that dey swore that they will be in our guidance they will protect us they are not killing us because of money they don't care if they, about Yoruba they don't care about our national flag they are killing us. lẹ́yìn ìta ọkọ tí a pè yẹ. Yorùbá elders where are you? Mr. Gani Adams níbo lẹ wà? Sunday Igboho a mọ̀ pé ajìjàgbara nìyí níbo lẹ wà? Are you part of them? Ṣára wọn nìyí. please gbogbo abiyamọ ayé tẹ fẹ́ jèrè ọmọ share this video share this video Tinubu has betrayed us Sanwó-Olú has betrayed us Buhari ti dalẹ̀ Yorùbá elders where are you. àwa máa ọ̀rọ̀ là Yorùbá ń ṣera wọn nítorí owó wọ́n ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n bẹ̀rù páláre wọ́n parí pẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n ti polówó wá fún ọgbọ́n tí wọ́n kọ́ ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí ilé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o yóò Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ṣe sọ̀rọ̀ àwọn di bọ́ọ̀lù fáráyé gbá. Bàbá bá wọ̀ sókè, wọ́n ti bá wọn sísàlẹ̀ o. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n dé burú. Àwọn fi the mothers please come online come online please. títí kọ́ ní wáyé ní gbẹ̀yìn gbẹ̀yìn lálàyé ilẹ̀ mọ́pẹ́ ìyá o. ilẹ̀ dàgbà wá o ilẹ̀ òkèrè àfọkọ́yẹ rí. ilẹ̀. lápilẹ̀. ọba bùbá mú ojú olódùmarè ò máa ṣe ọlọ́wọ́ ayé láyé àwa kò rí jẹ o. àwa kò rí jẹ ìkà o. ẹni bàtàlẹ̀ abálẹ̀ ẹ̀dá òkú. good afternoon all the good mothers in the world gbogbo abiyamọ ayé ni mo pè mí àwọn lórí burúkú àwọn ọlọ́tẹ̀ àwọn ajẹnídìí ìbàjẹ́ I called all the good mothers that know what blood of labour that feel the blood of labour how it is that feel the pains of the labour that is the mothers I'm calling today this is not my clothes this is not my form of dress. I'm white in and out. Nigeria people forced me to wear this today to Monday. Souls of innocent they are shedding, the blood of innocent they are shedding. Please, we need justice. We need justice for this. Our Yoruba head has Nibolewa. Mr. Gani Adams, Nibolewa, Ibolewa, Lessie oyè ta fi ń jẹ wọ́n ní a kì í fún èèyàn ìyàwó ni kó má lè gbẹ́dì yẹ we all gbogbo wa la parapọ̀ la fi ń jẹ oyè ààrẹ ọ̀nà kakanfò for yorùbá land to save us to save our youth souls where are you this is all this time you are not talking are you the part of them ẹ jẹ́ ká mọ̀ i don't care. Anybody might come for me. I'm to Oshunbukola Afefundara. You guys know where I live. You know where I stay. You can come for me anytime. I don't care. I don't care. Because you have finished Nigeria already. Ẹ ti bayé jẹ́, ẹ ti bọ̀rún jẹ́. Ẹ ti wojú ọ̀run yànyàn bí ẹni tí ò ní kú mọ́. Ẹ ti bìlí pé kò sí nǹkan táwọn alálẹ̀ lè ṣe. Àwọn alálẹ̀ àwa dójú tì yín. Wọ́n á dójú ti ìrandíran yín níbo ni gbogbo yín wọlé sí Mr Sunday Igboho you are a famous everybody knows you wọ́n ní ojú ọ̀run lẹ ti máa ń pe ìbọn where are you why can't you come out now and rescue your your, your bloods why can't you come out now and, re and rescue your tomorrow your future àwọn tó jẹ́ wípé tí gbogbo yín bá lọ tán àwọn náà lè rescue these guys are fighting for their rights amiyeye ọ̀ṣun bukola olómi tútù àfẹ́fúndára àwọn tí ẹ̀ ń padànù yìí wọ́n ṣe nǹkan kan if you know you want to face why don't you go to Ikorodu where the protesters dares are fully armed why don't you go to Ikorodu níbi tí àwọn protester àwọn ọmọ ọ̀tá tẹ́ kó síbẹ̀ tí wọ́n ti ní àwọn irinṣẹ́ tó dáa lọ́wọ́ tán lè fèsì yín. Why don't you go to Sambisa? Why don't you to go everywhere? Why do you have to come to Lekki where you know these people are unarmed, that they are just fighting for their rights, which peacefully protested? Kí ló dé tí ẹ ṣe gbàbí tí àwọn That means you were intentionally to kiss your the, the Nigerian youths. We are Nigerians. We have rights to claim our to claim for our rights. We have rights to protest for what we don't want. Do we need to pay with our blood? Kí ló ń ṣẹlẹ̀ kí lẹ̀ ń ṣe fún wa? Sanwó-Olu, you betrayed us. You declare on suddenly curfew that forty twenty-four hours nobody should come out because pé ẹ fẹ́ jẹ́ kí àwọn sójà àti àwọn amọ̀tàǹkì tó ń gbé wọlé ẹ fẹ́ kán ríbi wọlé káwọn èèyàn má disturb wọn you declare curfew after that ẹ rán àwọn èèyàn ní ọ̀sán àná lọ sí Lekki toll gate láti lọ yọ gbogbo láti lọ yọ gbogbo CCTV camera tó wà ń bẹ̀ around seven pm to to eight you on you off all the security lights and the CCTV camera to lè capture wọn but you guys have failed already we know the fails gbogbo àwọn soldiers yẹn we know them because you cannot just go like that fela I said this before but you guys you have failed your fatherland you have betrayed your fatherland tó ti betrayed àwọn alálẹ̀ ilẹ̀ amúyín ilẹ̀ amúyín àwọn tó ní ilé ayé amúyín ọlọ́run á mú yín ìṣẹ̀dá àwọn ọmọ tẹ́ ẹ pa á mú yín ìkúnlẹ̀ abiyamọ á mú yín you people cannot go scot free Buhari you will pay with your blood and your generation blood Tinubu tójú ojú yọbọ you are a good father you supposed to be a good father to us in Lagos but you are a bad egg you are the bad you are just a just an idiot father that you will not re- you will not eat the fruit of your labour the one you have eat you will vomit it you are eating where you did not sow everybody see you as a good politician we voted for you where you where you tell us to go we go there we supported you in all things you are leading on astray You are sending us to build. You are killing our youth. Those people that can fight for us tomorrow. Those people that can give us Yoruba inside inside the current affairs and the Nigeria constitution. Blood must not stain Nigeria flag. You soak Nigeria flag with blood, with innocent blood, with youth blood, with upcoming Nigerian future blood and you take you will go scot free. It's never. I don't care for you guys. Come for me. I'm Yeye Olomi Olomitutu. You guys know where I live. I live in Lagos. I'm with you. Come and do anything you want for me. I don't care. I don't care. Gbogbo ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn ẹ̀yin lẹ máa rẹ́ni tó lo hijab ẹ̀yin lẹ máa rẹ́ni tí ò lo hijab nísìnyí wọ́n pọ̀ mọ́ ìyá yín nobody can come out nobody can come out you guys are just staying there because of what you want to eat torí owó tẹ fẹ́ gbà lọ́wọ́ àwọn àwọn olórí burúkú àwọn olórí burúkú olórin àtàwọn olórí burúkú hooligans náà wà nílùú káàkiri nítorí pé you guys ẹ jọ ń ṣiṣẹ́ papọ̀ ni all of our actresses and actors that tó gbowó lọ́wọ́ Tinubu tí ò lè jáde ẹ nífowó ọ̀hún ṣe nǹkan rẹ̀ gbogbo ẹ̀yin olórin tí ẹ gbowó lọ́wọ́ Tinubu tí ẹ lè sọ òótọ́ ẹ ní jèrè gbogbo ẹ̀yin abiyamọ tó ọmọ tara ẹ̀ jáde àbí tó ọmọ máa padà tara ẹ̀ jáde tó gbowó lọ́wọ́ Tinubu láti má lè sọ òótọ́ àbí lọ́wọ́ Sanwó-Olú abilẹ́wọ́ none of politician ẹ̀ ní jèrè ìkúnlẹ̀ abiyamọ abiyín tìyín á bàjẹ́ nílé á bàjẹ́ lóko ogunlaka yóò ṣì mọlẹ̀ olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ nílé fimọ̀ kímọ̀ bora á fi ẹ̀jẹ̀ yín wẹ̀ tọmọtọmọ láti ìran kíní dé ìran kẹjọ gbogbo ẹni tó mọ̀ nípa ẹ̀jẹ̀ tí Tinubu Sanwó-Olu àti Buhari àti Ọ̀ṣínbàjò tó pera ẹ̀ ní pastor when I talk about Christian they will say ìyá Ọ̀ṣunmùkọ́lá have come I don't know the kind of Christian you serve all of islamic i'm still coming for you ṣe mọ̀ pé ti yín mo ti mọ̀ wípé ẹ̀sìn olórí burúkú lẹ̀ ń sìn ẹ̀sìn apànìyàn ni yín ẹlẹ́yìn ni boko haram ẹlẹ́yìn kọ́ now buhari is a muslim a good muslim must not shed tears must not shed blood now buhari sọra ẹ̀ di blood sucker ní nàìjíríà ìkò sọ́ọ̀kì ẹ̀jẹ̀ yín olórí burúkú arúgbó tẹ́ ẹ ti dàgbà tẹ́ ti fẹ́ kú ẹ̀jẹ̀ àwọn blood ló ń sọ̀kì tinubu you leave us in cold blood and you fly away to france Baba. ẹ ti lọ ẹ̀ ní dé tinubu you level, leave us in the cold blood nínú ẹ̀jẹ̀ o dẹ̀ fi wálẹ̀ o dẹ̀ travel olóbalẹ̀ ní France ó ti lọ bàbá ò dé bó o bí gba ọmọ wa witness burial ground gbogbo wọn ni lágbára ọlọ́run ọba I pity your wife because I'm a woman I know how it is but she's not a good woman a good man he come out and fight let people see you tó bá tiẹ̀ bá gbogbo àlàmọ̀ wípé olórí burúkú làwọn ọkùnrin míì wọn kì í gbọ́ràn síyàwó wọn lẹ́nu but you have to come out you have to let the other women and parents see you that you talk as a woman that you know how the labour blood is that you feel the blood but you didn't come out you feel unconcerned gbogbo yín kó ọmọ yín lọ sí ìlú òyìnbó ẹ̀dẹ̀ ta ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ I prayed for you today with the power as a man ní gbogbo agbára tó ń gbé inú mi gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ nípa ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tí ẹ ta sílẹ̀ ẹ ní jèrè Tinubu you will never know peace in your life Buhari the peace shall never locate your family again Tinubu you shall never have rest in your life tí Ọlọ́run bá ń pín lift ọ̀fẹ́ láti wọ àlùjọ́nà ẹsẹ̀ ló máa fi rìn wọnú náà I don't care I've received many calls since yesterday. Yeye, why are you doing this? They will come for you. Let them come for me. I don't care. Let them kill me. Tí Ọlọ́run bá fún yín fún. Tó bá jẹ́ wípé àwọn alálẹ̀ tí mò ń sìn, wọ́n sí ní wọ́n gbóhùn mi mọ́, ẹ lè pa mí. Ṣùgbọ́n tí àwọn alálẹ̀ ò bá fún mi pa, màá rẹ́yìn gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. I'm telling you, you people turn me into black. I'm not a black person. Black is my is is my taboo. dúdú ò sí nínú aṣọ mi funfun ni mí àlà ni mí ọba obìnrin àlà ni mo jẹ but you people turn me to this i have to wear this because my country are not smiling youth are crying àwọn ọ̀dọ́ ń ké abiyamọ ń ké ẹ̀jẹ̀ ń ṣàn ní ìlú mi who am I everybody are crying you people are staying there gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ wà ní France ẹ lé Tinubu bọ́ta gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ wà ní France please protest let Tinubu come out that's not his country let him come out there protest send him back home ẹ jẹ́ kó wálé ká súnmọ́lé send him back home ẹ jẹ́ kó wá tán ọ̀ràn tó dá sílẹ̀ nílé kò lè dá ọ̀ràn sílẹ̀ kó lọ. They received order from Tinubu to on a lucky light, to off lucky light, yes, last night. After night, the soldiers that they sworn to be with us, they started shooting us with Nigeria flag. Please and please, I'm begging every one of you that you are watching this video. Share this video to bá fẹ́ jèrè ọmọ share this video tó bá mọ̀ pé o fẹ́ jèrè ọmọ ẹ jẹ́ kí wọ́n share mi kí ẹ ẹ jẹ́ kí wọ́n share ẹ share dọ́dọ̀ wọn let them look for me I want to die tí wọ́n bá ní agbára láti pa mí let them come and kill me tí alálẹ̀ ò bá fi mí lé wọn lọ́wọ́ láti pa then I will make sure that I see the end I'm not smiling this is not Yeye Osunbukola you knew before wọ́n ti kan abiyamọ lóró wọ́n ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ síbẹ̀. they are shooting us the gunshot is everywhere i can't sleep all night my heart is bleeding let them come out and pay for what they do ẹ jẹ́ kan bọ́ síta kan wá ṣiṣẹ́ wọ́n wọn gbogbo èèyàn ọmọ France tẹ máa jèrè tẹ máa kéré oko wá sílé ẹ protest ẹ lé Tinubu padà sílé ẹ jẹ́ kó wá tán ọ̀ràn tó dá sílẹ̀ ní nàìjíríà kó tó lọ gbogbo ọmọ amẹ́ríkà tó wà ní amẹ́ríkà ẹ protest ẹ lé buhari padà wá sílé let them come and face what they start let them come and finish it they cannot just kill us and go and stay there and be resting please we are not smiling we are crying. I'll be shedding tears since last night. Mi wo they are killing us look at tinubu ah, voice. wọ́n ti even wọ́n ti sọ wọ́n they said you you have even gone. ẹ máa gbọ́ ohun tinubu ohun tinubu lẹ̀ ń gbọ́ ní how true is that sir. look at what tinubu is oh saying. God we know there there will be no one to order those um, army to shoot at the youth unless you. No, not me. I can never order the army now. Tinubu is lying to us. I'm not in position to order happy now. that's how we know you're not. You're you not are hearing to Tinubu voice. But, sir, we are very very sure sir that the lè and àwọn sójà yẹn to pa hotel owó tẹ̀ méèkì ní Can you imagine? ẹ̀yin náà lọ báyìí náà ẹ̀yin náà lọ́mọ ẹ̀yin náà lọ́mọ. Tinubu is lying to us pé nǹkan lòún gbowó fún tó gate. we know how much you make there daily so we know how much you've lost for the past um, two weeks or so. We are, we know you're you're really not happy about this. Is that enough to kill the people? Sir, then, I'm not saying you kill them yes, for money. Sir, sir, who sent who sent the people to remove the camera from the Can you hear Tinubu voice? I want you people to listen when, to Tinubu voice. Tinubu is lying. Sir, we know we know how much sir, we know how much you make daily dead. Are you hearing them? I'm, I, uh, you are hearing. You said what? Are you talking to me, sir? I'm talking to another person on another phone. Okay, sir. Sir, this is not supposed to be so. It's not Listen supposed to, to be so. Tinubu voice. You're, you're killing the youth. It's not supposed to be so. You people are old. You people should leave us alone. We are the future of tomorrow. We are the future of this country. You people should stop killing us, sir. Please, please. Tinubu, listen to Tinubu voice. Tinubu is telling lies. Tinubu is lying on phone calls audio now that you guys listen to. Pon call on run people here. Tinubu must pay for what he did. Tinubu betrayed us. Sanwo-Olu betrayed us. You are just being wicked. Oh, Listen to Tinubu voice. Don't you have children too? Don't you have children too? What is all this? Your children children will grow up and will be dead by then and they will suffer for anything that you people are doing right now. Excuse me. You know it will read your social You know we need to You know even think Tinubu is lying to us that he doesn't know anything about what is happening. You don't think about the lie. They feed you lies. They feed us lies. Is it not what we are seeing? Who ordered the soldiers to go Look at what Tinubu is saying. We are sure you have powers over this. We are sure you have powers. Don't we have the right to protest in this country? Why are we a citizen? Yes. Why are we suffering? Are we born to suffer? Why, why do you believe it is me who ordered the army to Because you are you are the one. As always, you are the one with the talk. You are the one who is always doing did. Yes. You are the one that because they knocked down toll gate because you can't make the money you are. You haven't even made enough money. For goodness sake, how much money are you going to spend till you die? How yes. much money? Who told you? Who told you that I'm the owner of toll gate? How much money are you, are you going to be denying, sir? Tinubu is denying that he's not the one making children, money on tailgate. Children, you have children, children, children. You are not going to be alive forever. That's what you should know. You will not be alive forever. And when you are born, they will continue suffer for all these things people are doing. People came out to protest peacefully. They didn't attack anybody. From day one, many people started sending talks everywhere. Everywhere is on fire now. Can you listen to Can you listen to Tinubu voice? Tinubu denied that is not the one making money on, on toll gate which every one of us know that is the one tinubu is bad bad egg in, in nigeria politician I showed some videos on my page this morning. The exotic cast of politicians they used to come and drop talks that was want to distract the armless, the peaceful protesters. Can you imagine? Where are we going, Nigerian? Why are we our problem? Baba Tinubu, at your age, kí lẹ fẹ́ jẹ kí lẹ mu owó tẹ́ ẹ ti to tọ̀rọ̀ lówó yìí tó kù tẹ́ máa sọ. So ẹ buhari wá fún wa tí gbogbo wa mọ̀ pé buhari ti kú buhari died twenty seventh of february two thousand and seventeen which everybody knew ẹ lọ gbé sudan jubril wá fún wa a tún sọ̀rọ̀ but let him do normal thing that's supposed to do we fight for what you want we, we protest for what you don't want as youths the next thing for you is to start starting killing us. started selling the used to early grave. You don't even care about the mother that came out from the, her body. You don't even care about the, the, the, the blood, the blood is shed, blood, the blood that come out from labor room. I feel it. I know how it is. That is why I've been crying since last night. I couldn't sleep. I couldn't eat. I couldn't do anything. I know deeply how it is to be a mother. I know what I went through to be a mother. I know the extreme what I've been going through every day of my life to be a good mother. Now you are shedding the innocent blood of youth. Àwọn tó yẹ kó jà fún wa lọ́jọ́ ọ̀la. Àwọn tó yẹ kí wọ́n gbé Nàìjíríà débi rere. And we have elders. Please, the ìdí tí mo ṣe ṣe live ni i don't even do it because of those evil doers mo ṣe nítorí àwọn ọmọ yorùbá mr mc olúọmọ a ti wo fídíò yín láàárọ̀ yìí you say you don't know anything about this but what are your impact kí lẹ̀ ń gbìyànjú láti ṣe lórí àwọn tí wọ́n pa wá dànù yìí mr sunday ìgbòho ojú òfurufú lẹ́yìn lẹ́ ti ń mú ìbọn tiyín please conjure this gun where you said you are conjuring it Go and face these people to fight for the, the justice. We need justice for this. General Hospital for what we are build. They, bring, they, they, they refuse our victims. They refuse victims. One gbà private hospital tí one mọ nǹkan kan àwọn ni wọ́n wá ń gba victims no rescue life fún wọn. And we said we have a good governance. What is going on in this country? Please all the Nigerians abroad don't fold your arms torí pé ẹ lè kú sájò ẹ ń bọ̀ nílé tẹ bá délé kí lẹ fẹ́ wá bá <coughs> all the Nigerians in abroad don't fold your arms ẹ má sọ wípé torí pé ọlọ́run ṣeun mi ìkúkú sí nàìjíríà ẹ má sọ wípé torí pé mi ìkúkú sí nàìjíríà ọmọ mi ò sí nàìjíríà ẹ lè kú sájò náà you guys are coming home tẹ bá délé kí lẹ fẹ́ bá kí lẹ fẹ́ bá tí àwọn people yìí bá lè borí àwa youths tí ò sí nǹkan tá a rí ṣe ẹ̀yin náà ń bọ̀ wá jẹ nínú ìyà yẹn o please everybody gbogbo agbára tí ọlọ́run ọba bá fún yín ẹ bá wa sá we need justice in this land i have consulted all my ancestors they are going to fight for us we are not going to die like this the youth the blood the innocent blood they shed must they need justice which the justice must be done i don't care You might come for me tomorrow. Come. The same way you arrested uh, Showore. I don't care. The same way you do for everybody. The same way you kid Fola mother. The same way you kid all the human rights that they want to fight for us. I don't care. I come out. I come out because I'm a good Nigerian. Do anything you want to do. Come and come. If God give you authority to kill me, you are free. But if you can't succeed to kill me, you people are in, you are in soup. I promise you guys gbogbo ọ̀nà. ẹ̀jẹ̀ ṣọ̀la gbogbo ara ń ni mí látàná ẹ̀jẹ̀ aláìsàn ń ṣẹ̀ what are you guys doing. mo fọ̀rọ̀ mi lẹ́ni tí mo fẹ́ràn lọ́kàn mi ẹ̀dá ayé òórùn mi kò ṣìkà. You guys tinubu buhari sanwó-olu ọ̀ṣínbàjò you can't go away you have to pay well for what you did. ọmọ ayé burú òye nàìjíríà ń bolẹ̀ lọ. Nigerians don't fold your arms. Feed the blood má sọ pé kò tí ì kan mi kò tí ì kan ọmọ mi who knows who are then going to call me for again tálámọ̀ tó máa kan lọ́la. tálámọ̀ tó fẹ́ kàn ní ọ̀la barista ti kọrin ó ní nàìjíríà ń bolẹ̀ ń gbé wa lọ gbogbo àwọn tó yẹ kó jà fún wa ẹ ti pa wọ́n dànù.

ẹ dákun ẹ ó máa ń mú mi nù pọ̀ mi. gbogbo ayé gbogbo ayé jẹ ojẹun gbogbo ayé jẹ tani tani mo lè sìn mí lẹ́wọ̀n. nobody. Sunday Igboho Gani Adams tẹ́ ẹ̀ bá jáde ọmọ àlè ní Yorùbá will forsake you. Gani Adams ọlẹ́ẹ̀gbowó but you can come out and say can say the truth ẹ ti jẹ dòdò ẹnu yín ò ká òdòdó mọ́ Gani Adams and Sunday Igboho you guys are our fighters come out and fight for us if true you are true Yorubas aláfẹ́ gba Odùduwà ṣé Odùduwà ló kàn ṣá ṣé Odùduwà ló kàn ṣá you guys should come out and fight for us don't stay inside there you will not know peace if you stay in your home there and seeing yous are dying like like like, like fowl you guys should come out and fight for us Sunday Igboho olójú ọ̀run ló ti ń pe ìbọn máa bọ̀ di àfẹ́rìsì kó wá balẹ̀ lọ́dọ̀ àwọn sójà tí wọ́n pa ọmọ ìyá ẹ̀ kó wá pe ìbọn yẹn ń sìn kó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Gani Adams ààrẹ ọ̀nà kakanfò la fi yín ológun ni wọ́n ń pè ní ààrẹ ọ̀nà kakanfò come and fight for us don't stay inside there tí ẹ ò bá jáde ọmọ àlè nìyí gbogbo ẹ̀yin jagunjagun ilẹ̀ Yorùbá tí ẹ ò bá jáde láti ràn wá lọ́wọ́ you are a bastard and your family your generation will never know peace if you don't come out and fight for us. We need justice. We can't just sit down like this and be folding our hands. They have killed many people at the past. Wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ tí ò sí kankan tá a rí This will never go like that. If you are true Yorubas, come out and fight for us. Emma má káwọ́ gbéra kẹ́ ẹ má pera yín lára ṣáàrẹ̀ ọ̀nà kákàfọ́ ilẹ̀ inú yàrá yín lẹ jẹ ilẹ̀ yorùbá náà ti ń pààyàn náà kí lẹ̀ ń ṣe nínú ilé what are you doing látàná mi ti gbóhùn ààrẹ náà káfọ òfófó sọ̀rọ̀ mi ti gbóhùn Sunday Igboho have you guys died ṣé ti kú ni you guys should come out and fight for us we need justice tí ẹ bá mọ̀ pé ẹ mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú Tinubu àti Sanwó-Olú come out and defend yourself come out if you don't revenge, if you don't fight for us, the youth's blood they shed, we cry, we shout, we revenge on your families, on your generations. You guys should come out. We need justice. If we're just sitting down like this and be folding our hands, please, if you're a good father to defend fẹ́ jèrè ọmọ come out. Those guys they kids, they did not fight for themselves alone. They fight for every one of you. They fight for your unborn children and my own children. They were killed like fowl, like goat, like animal. You guys are still sitting down there. What are you expecting? What are you waiting for? kí lẹ̀ ń dúró dè gbogbo ẹ̀yin jagunjagun ilẹ̀ yorùbá kí lẹ̀ ń dúró dè ogun ti dé ó ti dogun nìyẹn ẹ jẹ́ ká múra ogun tí ẹ ò bá ní ọwọ́ níbẹ̀ ṣùgbọ́n tí ẹ bá wá ní ọwọ́ níbẹ̀ ẹni pa kúnukúnu kan kì í kádùn ẹni pa kàlàmọ̀gbò ni kì í kọ́ ọ̀ṣùn tẹbí tará tọmọ yín ẹ ní bọ́dún ẹ ní bọ́dún ìpè gbogbo ẹ̀yin jagunjagun ilẹ̀ yorùbá tí a fẹ̀yìntì bí ológun tí a fara tì yín wípé ẹ̀yin ni ọjọ́ ọ̀la wa tí ẹ bá mọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ ẹ ní jèrè ọmọ gbogbo yín pátápátá tí ẹ mọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn youth wa the heroes those who are fighting for our futures for our children futures that you shed their blood Any eh, Jerry, jèrè i'm calling you guys i don't care i've received many calls Yeah, yeah. what are you doing these guys will look for you let them look for me i don't care me bẹ̀rù let them kill me tí ọlọ́run bá fi mí lé wọn lọ́wọ́ ẹ jẹ́ kán pa mí tí ọlọ́run ò bá wá fi mí lé wọn lọ́wọ́ you guys ẹ ti rógo látijọ́ tí a ti fi yín jẹ ààrẹ ọ̀nà kakanfò microphone lẹ máa ń gbé lọ́wọ́ kiri lẹ́kàn máa ń ànáǹsì wèrè kiri ẹ tí bọ́ sójú ogun you have ẹ láwọn ọmọọṣẹ́ tó pọ̀ ẹ láwọn ọmọ ogun tó pọ̀ ẹ dà wọ́n síta let them come and fight for us Mr. Sunday jagunjagun nìyí wọn náà ọmọọba kan kì í jagun bí ẹrú come out and fight for us. gbogbo ọmọ Yorùbá tó dalẹ̀ Yorùbá ẹ̀ ní jèrè gbogbo ọmọ Yorùbá tó dalẹ̀ Yorùbá láti ta ẹ̀jẹ̀ ọ̀dọ́ sílẹ̀ ẹ̀ ní jèrè ọmọ ẹ̀ ní fọmọ sáyé lọ ikú rédèrèdè jàtìjàtì rádaràdà rándanrànà lè máa kú. gbogbo abiyamọ tó ní ọwọ́ sí ohun tí ó ṣẹlẹ̀ sí lẹ́kì tógètì lánàá àti gbogbo ẹ̀jẹ̀ ọ̀dọ́ tẹ̀ ti ta sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ ní fọmọ sáyé lọ. Mr. Sunday Adams, uh, Gani Adams, you are the right, you are the one in right position to fight for us. Sunday Igboho mò ń bẹ̀ yín mò ń rọ̀ yín ni come out and fight for us we need justice. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ jagunjagun ilẹ̀ Yorùbá tí wọ́n pọ̀ mọ̀ ìyá yín tí ẹ jókòó sílé tí ẹ sọ nǹkan kan tí ẹ ń wòran ẹ ní jèrè come out and fight for us. We need justice. We can't just be killing like this, like foul, like points and kills. You guys should come out. You can't just kill us like this. I can't keep the tears. I can't just keep these chairs. I'm a mother. I know how it is to become a mother, to train the children, to become what you want. Kéèyàn tó tọ́ ọmọ láti ìkọ̀kọ̀ kéèyàn tó gbóyún. Kéèyàn tó tọ́ ọmọ, kọ́mọ tó dàgbà, kọ́mọ tó di ẹni tá à ń wò ó pé òun ló máa gbógun ìdílé mi ga. And you are shedding the blood for your own interest, selfish interest. And our elderly fighters are there. They can come out and fight for us they feel unconcerned pé kò kàn mí my heart is bleeding I couldn't keep the tears I'm dying inside ever since last night I couldn't sip a word, sip water in my mouth because I don't know I couldn't sleep. Sunday Igboho is not in Nigeria he's in Germany what is he doing there iṣẹ́ wo ló lọ ṣe let him come back home let him come back home and fight for us. Please, we need justice. All the Yorubas, gbogbo ẹ̀yin olóríṣà, gbogbo ẹ̀yin aláwo let us come out and fight together this is our fight Ogo wa ni wọ́n ń pa ọ̀la wa ni wọ́n ń pa ẹ má sọ pé ọmọ tí yín ò ti sìn bẹ́ẹ̀ àmẹ́ni ah, tó lè kàn lọ́la. no police outside again now tó bá máa bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì wọ́n á máa wọlé lọ tọ́ ẹnì kọ̀ọ̀kan wọn lọ àwọn hooligans tí wọ́n kó sí gbòòrò wọ́n á máa wọlé wọ́n á máa pààyàn wọ́n á máa jalè. ta la fẹ́ képe ẹ jẹ́ ká jáde let's fight for our these people if i can fight for myself many people outside there that they don't have any power to fight for themselves that is why we need all these Yoruba elders fighters let them come out and support us Let us come, let us let them come out and support us. Let us come up and support us, please. The tear is rolling. I couldn't. I don't know what to do. All the Nigerians mothers, please share my video let Sanwó-Olú see that abiyamọ ń bínú sí lọ́wọ́lọ́wọ́ àwọn ìkúnlẹ̀ abiyamọ ti lòdì sí ẹ jẹ́ kí Tinubu mọ̀ wípé òun ti ṣe orí àwọn abiyamọ. àwọn máa ṣe wù ọ̀rọ̀ là Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n fẹ́ mi fáláre wọ́n gbá mi pẹ́lẹ́bí.